السلام عليكم ورحمة الله تعالى وبركاته نعم أدعو بفهم الله أتركاتي قفوان نبي محمد صلى الله عليه وسلم ìkẹ́ àtìgẹ́ ọlọ́run kó máa bá ànábì àwọn aráalé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n bá ń tẹ̀lé ìlànà títí di ọjọ́ ìgbéǹde àkèyàmù a tún kíra káàbọ̀ sí ìjókòó ọlọ́sọ̀ọ̀sẹ̀ eléyìí tí ó máa ń lọ nínú mọ́sálásí wa tí a wà ní iná rẹ̀ yìí abẹ́lọ̀ gbogbo àwọn nǹkan tí à ń gbọ́ kọ́lọ̀ kó ṣe ní ìbàlẹ́jọ́ dáadáa fún wa níjọ́ gbẹ̀dẹ̀ kìámà kọ́mọ́ ṣe ní ìbàlẹ́jọ́ ọdún yálà fún ẹni tí ó ń sọ àbí àwa tí à ń gbọ́ ọ kọ́lọ̀ kó jẹ́ kó wúlò fún wa kó dẹ̀ ṣe wá lọ́kàn nínú ọmọ àlìjánà kó má ṣe wá ní ọmọ náà ọlá aláhùrọ̀ aláàkú wọ́ta ìlànà ìlànà ìrọ̀lẹ́ à ń gbìyànjú láti ṣe àwọn àlàyé láti inú tírà minahajul mu'min eléyìí tí bàbá Dr. Mustapha mọ̀rọ̀ Subuhi tí wọ́n kọ adẹ̀jẹ̀ kó yé wa pé oníranran àwọn nǹkan òun ni bàbá kọ sínú tíra yẹn gẹ́gẹ́ bí ó ṣe wà ní ẹ̀yìn tíra náà tí wọ́n ti kọ́ síbẹ̀ pé àwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ akọ́id èyí ò ní ìgbàgbọ́ òdodo àdìsọ́kàn dáadáa eléyìí tó yẹ kó wà ní ẹ̀mí mùsùlùmí tá a bá ń sọ̀rọ̀ àkọ́ìd irú àwọn àkídà wo ló dáa àwọn àgbàgbọ́ wo ló dáa tó yẹ kó wà lẹ́mí mùsùlùmí àwọn èwo ni ọ̀dá tó yẹ kí mùsùlùmí ó jìnà sí torí pé ayé tí a wáyé gbogbo alákùnmọ̀ ọlọ́run ló dá wa ọlọ́run ọ̀dẹ̀ dá wa ń torí eré bí kò sí pé káwá jọ́sìn fún ara ń dáàfi jọ́sìn fọlọ́hún òun nígbàgbọ́ òdodo ìmánì eléyìí tó bá wà lẹ́mìí wa ta ní sí ọlọ́run ọba àlekè ọlá <clears throat> bákan náà a mọ àwọn àkídà tí ò da àwọn àdìsọ́kàn bú eléyìí tó yẹ kí mùsùlùmí tó yẹ kí ó ṣọ́ra fún torí pé èèyàn máa máa burú láàlì sáré kìí ṣe pé torí kéèyàn ó lè ṣe aburú bí kò ṣe pé kéèyàn ó lè kúrò níbi tí ò dáa àmọ́ àwọn àgbàgbọ́ eléyìí tí ń bẹ lẹ́mìí àwọn èèyàn táwọn àgbàgbọ́ ìdẹ́rìí tọ́jẹ́ gbàgbọ́ tí ò dáa rárá kódà nínú àwọn tí ó máa pàpọ̀ mọ́ra Islam tí àkídà wọn dẹ̀ ṣe kíni o tó ti bàjẹ́ èyí wá ní abala tá à yanjú lọ ma yata'allaq bílà àkọ́ ìdí alìsìlámìyà àwọn nǹkan tó ní bàtà tó ní í ṣe pẹ̀lú àdìsọ́kàn islam òun là ń kà lọ́nà tíra yìí tíra yìí sọ nípa àwọn ibadat bá a ṣe lè ṣe lọ àwọn ọ̀nà wo là ń lọ òun lẹ́nu tíra yìí àwọn ìṣesí ìbàgbépọ̀ ìhùwàsí bá a ṣe máa ń ṣe láàrin ara ẹni ọ̀bẹ̀ẹ̀bẹ̀ àdábùn islamiyya àwọn ẹ̀kọ́ tí bẹ́nu islam ẹ̀kọ́ ajẹun àmúmi àwọ̀sọ afẹ́ odíngí afẹ́ sẹ́rìn àjò afẹ́ kílẹ̀ ẹni gbogbo àwọn ẹ̀kọ́ báyìí àfátùlùkùlù àwọn aburú tí máa ń ṣe ọkàn àwọn àìsàn aburú tí máa ń rọ́lu ẹ̀mí tíra yìí ṣàlàyé mafatihul janna àwọn kọ́kọ́rọ́ ilé ètò sí àlìjánà náà àwọn sẹ́kàn tá a ṣe tí ó jẹ́ ká jẹ́ ọmọ àlìjánà tíra ìsàlàyé pẹ̀lú àwálú ṣàṣìyà àwọn ìṣesí ẹnì kọ̀ọ̀kan báyìí ibi tí a dúró sílé ìjẹjọ ibẹ̀ náà ni a ti tẹ̀síwájú bàbá ń sàlàyé ọlọ́nkó sanwó ní ẹ̀sán rẹ̀ nípa tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ kọ̀kọ̀ ìmọ̀ kọ̀kọ̀ kẹ́nìkan sọ pé òun mọ nǹkan kọ̀rọ̀ tí ó ṣẹlẹ̀ àbí tó ṣẹlẹ̀ kọjá bàbá ní láyé alámùlẹ̀kọ́ ibà ńlọ̀lọ̀ ẹnìkan kan ò ní ìmọ̀ yìí àyàfi Allah ọlọ́run ọba ọba àlekè ọlá ọba ọ̀kan ṣoṣo <clears throat> bàbá ní kéèyàn wá dàdí sọ́kàn kọ́ wà ní gbàgbé èèyàn pé ẹnìkan tó máa kọ̀kọ̀ lẹ́yìn ọlọ́run nǹkan tọ́lọ́run ni n tó lè yọ ọ̀yàn kó mọ́ ẹ̀sìn Islam eléyìí tí a ń ṣe òun ni ta sì gbọ́dọ̀ ṣọ́ra fún lónìí ibi tá a ti fẹ́ bẹ̀rẹ̀ in tó ní ṣe pẹ̀lú àtàwásùlù tá <clears throat> a bá sọ̀rọ̀ àtàwásùlù wàlúwàsílà odidi agbárin kan nínú Islam táwọn àáfàá ti kọtíra lórí ẹ̀ sheikhul islam ibn taymiyyah rahimahullah bàbá ní odidi tírà kan tí wọ́n fi ṣàlàyé tọ́wà nù majmu fatawa wọn náà kọ́ídà tó ń jẹ̀ líla fi tawassuli wálúwàsílà ìtí ń jẹ́ tawassulu òun ni ká nǹkan kan ṣàfẹ́fún lọ sọ́dọ̀ ọlọ́run torí afẹ́ gba nǹkan lọ́dọ̀ rẹ̀ àfẹ́ máa lọ́nu lóga àbí kíní jẹ́bẹ̀ lóga ìyún lóga ọ̀kan àwa kíní jẹ́bẹ̀ lóde lárúbáwá ìyún ọ̀kan wa ẹ̀sìn nǹkan làwọn fẹ́ sáré focus kálódìdí tọ́pìkì tàwa sùúrù láwọn ní lóga lóga ta tàwa sùúrù lóga ta ní àtàkọ́ rúwà ṣùgbọ́n nínú àlàyé tàwa yìí tá à ń sọ lọ yìí tá a bá ń sọ̀rọ̀ tàwa sùúrù ìdí ń jẹ́ bẹ́ẹ̀ ni wípé wúwà máa kíni o máa yẹ kúrú ilallah àwọn máa yòókọ́ rí ilallah nǹkan tí yóò sún èèyàn mọ́ lọ́n nǹkan kan tá a ṣe tí ó sọ wá dẹni ọlọ́run mínà tọ́ átìlì màṣírò átì nínú àwọn nǹkan tá a fi lè tẹ̀ láṣẹ ọlọ́run tó bá titọ́ lọ́run mu tó bá òfin mu tó bá ṣẹ̀rí àwọn bàbá nírú nǹkan ìlànà pé nìkíni o àtàwá súnmù nǹkan tá a fi súnmọ́ lọ́run tọ́já sí pé tá a bá fi nǹkan yẹn súnmọ́ lọ́hùn ìtawà náà bá fẹ́ gbà lọ́dọ̀ ọlọ́hùn a lè ṣe kí ni o a lè gbà á bóyá tí n tàn sóye yé wa ẹ rí pé nílé ayé táwọn èèyàn bá fẹ́ gba nǹkan lọ́wọ́ èèyàn gbogbo ọ̀nà tí wọ́n bá rí pọ́n lè gbà súnmọ́ òun náà wọ́n fi súnmọ́ ẹ wo àwọn olóṣèlú lápẹẹrẹ lásìkò tá a wà wọ́n fẹ́ káwọn èèyàn dìbò fáwọn wọ́n wá ń sojú ayé wọ́n mọ̀ wá káàkiri láti mọ́sálásí bọ́ mọ́sálásí láti chọ́ọ̀chì bọ́ sí chọ́ọ̀chì láti mítìnì láńlọ́ọ̀dù bọ́ sí mítìnì láńlọ́ọ̀dù látàdúgbò kan bọ́ sàdúgbò kan tán bá gbọ́ pé ilé kan jóná bì kan wọ́n sáré débẹ̀ wọ́n fún ọ ní kíni owó gbèsè ẹ̀rí pa fún yín lówó ẹ̀yìn tó lè yí jóná ìdìbò fún ọ tán bá gbọ́ pé ọjà abì kan jóná ọjà tó jóná ní orí ìtọ́jú pípọ̀ sẹ́ni tó sujá wọn tọ́jà bá jóná lásìkò yìí ní ìsìn olóṣèlú mẹ́ẹ̀ẹ́dógún ní òde bẹ́ẹ̀ ẹ dìbò fún wa àwọn owó mílíọ̀n bílíọ̀n òun lẹ́ẹ̀mọ̀ gbọ́ wọ́n gbélé wọ́n gbé fáwọn association kẹ́nẹ́ kan wọ́n gbélé wọ́n gbé fáwọn ẹgbẹ́ kẹ́nẹ́ kan kèé ṣe pọ́n gbé fún yín torí ọlọ́run ẹ jìyà rẹ̀ só ti yé ṣe bẹ́ẹ̀ ti jẹ́ dodo torí pé wọ́n ń fẹ́ ìbò àwọn èèyàn wọ́n fi àwọn owó tí wọ́n fún yín wọ́n ṣe kí ni o wọ́n fi súnmọ́ yín wọ́n fi wá súnmọ́ yín ṣùgbọ́n wa tá là ń wá súnmọ́ rẹ̀ Allah kí la fi ń wá súnmọ́ ọlọ́run àtọ̀hátú alìmọ̀ṣòro àwọn ṣẹ́ tá a fi máa ń ṣe tọlọ́run tá a fi máa ń tẹ̀ láṣẹ ọlọ́run tínú ọlọ́run dùn sí ọ̀dà kẹ́nìkan ní pé mo fẹ́ kẹ́ ẹ dìbò fún mi o àsìkò tó wá fẹ́ ká dìbò fóun lọ́ba ní ẹ̀ máa juná sílé wọn lọ kí iná máa jó wọn dànù pé mo fẹ́ ká ẹ fi dìbò fún mi náà ni o ṣé n táwọn èèyàn fẹ́ ló ṣe fún wọn yẹn ṣé wọ́n dìbò fún wọn àní dìbò fún ìyàwó ọwọ́ àsùnmọ́ ọkọ ọfẹ́ kọ́kọ́ raṣọ léyà fóun ó ní àfa àfẹ́kẹ́ raṣọ léyà fún mi ní o oúnjẹ yín aago mẹ́sàn-án ní máa délẹ̀ lálẹ́ tẹ́lẹ̀ aago mọ́kànlá ní ìmọ̀jú ó délẹ̀ báyìí ẹ ti kọ́ lọ sun ńlá wọn kí n tó wá máa bá yín ṣe ń jẹ tán ẹ jọ tòdò lọ sórí ọkọ̀ ẹ̀ ọ̀rà sọ fún ó ní sẹ́ẹ̀rì mọ̀ ń bá yín fọṣọ yín tẹ́lẹ̀ fúnra yín lẹ́ẹ̀mọ̀ fọṣọ báyìí fúnra yín ẹ̀ fọṣọ tí ó sùn só ti yé mi ní bá yín fọṣọ kankan mọ́ a rí pé tó bẹ́ẹ̀ fi wá àsomọ́ ọkàn àtòjìjẹ ni àṣekánìkan náà fẹ́ wá àsomọ́ kọ́ wá níwọ ọlọ́run tó ajá rẹ̀ rẹ̀ ó wọn pa sí di òòsà jẹ̀mọ́ sásùnmọ́ ọlọ́run ní wọn àsùnmọ́ ògùn ní wọn ògùn ó lè ṣe kí ni ògùn ó lè hàn léèmọ̀ àsẹ́ni tó bá ń wà sùnmọ́ ọlọ́run àtàwá sùdù ni wípé nǹkan kan tá a fi ń wà sùnmọ́ ọlọ́run tá a rò pé ní òsùn wa mọ́ táwa náà bá ti wá ṣe á wà á lè fi tọrọ orí lọ́dọ̀ ọlọ́run wọ ọlọ́run orí pé mò ń jí lóru mò ń ṣe náà fìlà fún orí pé mò ń gbàwẹ̀ monday thursday orí pé láti ìjọba ìdí mo ti ń gbàwẹ̀ nítorí ìtìwọ ọlọ́run nìkan ṣoṣo láti fi súnmọ́ ọkọ olè yọ́nú sí mi forí ẹ̀ṣẹ̀ mi dì mí tó bá forí jèmi tán so orí báyìí fún mi bàbá ní ti ń jẹ́ bẹ́ẹ̀ òun nìyẹn ó ní rí tàwa sùn mo fẹ́ ká gbọ́ yé o ibi tá a lọ àti ìdè bẹ́ẹ̀ o àwọn èèyàn wá súnmọ́ ọlọ́run ṣùgbọ́n kéèsè bí tọ́ọ̀tì lèmọ̀ṣòro à bálbì tọ́ọ̀tì gọ́ìrì lèmọ̀ṣòro à ìtọ́lọ̀ ò nífẹ̀ẹ́ sí ìtọ́lọ̀ ọ̀fẹ́ làwọn èèyàn fi wá ń wá súnmọ́ ọlọ́run torí wọ́n fẹ́ tọrọ lọ́dọ̀ ọlọ́run ẹlòmíì torí àìmọ̀ kan tó bá tó ń rárá àwọn àfọ onímọ̀ pé tẹ̀ ń fi tọrọ yìí wọ́n fi tọrọ kò wà níbàámu pẹ̀lú ìlànà kùránì àti kíni o súnà yóò ní kàmá wà jáde náà àlẹ́ yìí àbá ẹ̀yin wá ọmọké tó bàbá wa ní pure water ẹ̀mọké tó bàbá wa ní samsung ẹ̀mọké tó bàbá wa ní kíni o ní ìsàlẹ̀ fáànù bàbá wa ní òkè microphone sẹ́yìn mọ́kí ó tó wọn ni àwọn náà máa fi mú nǹkan yẹn tọrọ ẹnìkan fẹ́ tọrọ lọ́dọ̀ ọlọ́run ó níwọ̀ ọlọ́run wọlá màmá mi tó ti kú wọlá bàbá mi tó ti kú ní tó fi ń tọrọ o tó ti fẹ́ máa tún mẹ́lẹ́bọ lọ́dọ̀ ọlọ́run bàbá rẹ tó kú ìyá rẹ tó kú sọ ọmọ ibi táwọn àna sàárè sọ ọmọ tí ń ṣẹlẹ̀ sí wọn oníwọ̀ ọlọ́run wọlá agbá àyàyà mi tí mo mú kí lọ́kọ́ ọlọ́run pa agbá rẹ èyí fi gbọ́dọ̀ dáadáa yẹn súnmọ́ lọ àbọ̀ ọ̀fẹ́ súnmọ́ lọ ọwọ́ alọ́ ń pa aláǹgbà àbọ̀ ọ̀pá èsì tó kéré jù ọwọ́ apá fọ́ọ̀sà ọwọ́ ní ìwọ̀n náà wọ́n láwọn kí mo pa adìẹ fún òòsà àdílé lánàá sí nǹkan báyìí fún mi nítọ́lọ̀ ọ̀fẹ́ nìyẹn abẹ́ nìkan wá yẹn fún ọ pé sórí ìṣòro tó débọ̀ yìí ó súnmọ́ lọ́wọ́ ọwọ́ àgbáwẹ̀ ẹ máa wò kan kágbáwẹ̀ àfisúnmọ́ làbá àfisúnmọ́ lọ́wọ́ sẹ́yìn pọ́lọ́ nífẹ̀ẹ́ sáwẹ̀ kódà tí ọ̀rọ̀ bá dojúrú tán nínú téèyàn fi máa bọ́ lọ́n sọ̀rọ̀ àwẹ̀ jẹ́ kan bẹ̀ kí ló sì fà tá àwẹ̀ fi jẹ́ ń tọ́lọ́ nífẹ̀ẹ́ sí téèyàn sì máa ń fi súnmọ́ lọ tá a bá mọ gbogbo òdì àmọ̀ méjì ìdí alákọ̀ọ́kọ́ aláwẹ̀ tí yóò gbá àwẹ̀ yóò jí lóru jẹ sàárì bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ òru gan fúnra ẹ̀ sì rèé ìdá òru la máa ń jẹ sàárì ìdá kẹta tá a máa ń jẹ sàárì fúnra ọlọ́run ó máa ń wá sí sánmà ilé ayé kàmáyẹ̀líkù bíjàláàlì kàmáyẹ̀líkù bíjàláàlì gẹ́gẹ́ bó ṣe tọ́ sọ́nà ẹgbẹ́ mọ̀ rò pé ẹgbẹ́ ọlọ́wà dúró sí sódó lójú sánmà tó ń gbọ́n tá à ń wí ṣé sánmà kejì lọ́wà ẹni tó jókòó sórí àga ni ẹni tó dẹ̀gbẹ́ lélẹ̀ ni mo máa béèrè béèrè òkùnkọ̀ kàmáyẹ̀líkù bíjàláàlì bó ṣe tọ́ sọ́nà bóyá ṣe kí ni o bó ṣe tọ́sọ́ ọlọ́run bó ṣe yẹ ọlọ́run ọlọ́run máa ń wá sí sánmàlẹ́ ayé láti bí aago méjì ààbọ̀ wálẹ̀ ìwọ tó wá fẹ́ gbá ọ̀wẹ̀ tó fẹ́ jẹ sàárì ìwọ náà wà ní tọrọrẹ lọ́dọ̀ ọlọ́run bó ṣe kọ́ ṣàlùwàlà kó ṣe náà o ìjẹ́ ẹ̀mú dojúrú o gbogbo ṣẹ́ ti dàrú o ọjà ọ̀tá o ọlọ́run jẹ́ lọ́ba bẹ́ẹ̀ lọ jẹ́mọ́ àsìkò tó fẹ́ lọ àsìkò kíni istijaba àsáàwẹ̀ tó fẹ́ gbà ké sáàwẹ̀ ọ̀nìkan gan ló fi kojú ìṣòro bí kò sí páwọn àsìkò kíni o istijaba òru fún rẹ̀ tá a jẹ sàárì gbígbàdúrà wà bẹ́ẹ̀ ẹ tó wá máa wo tá a bá tó wá fẹ́ sínú iná lè sọ ìmì ìdàfẹ̀tẹ̀rí ìdá àwátá láàtúrọ̀dù ìwọ tó gbà àwẹ̀ nígbà tó tó fẹ́ ṣe ìfitọ́rù lálẹ́ nígbà tó rùn bá ṣẹ̀ṣẹ̀ wọ̀tàn tó fẹ́ sínú àsìkò gbígbàdúrà rẹ̀ nítọ́ ọba ọlọ́run ṣe ẹ wá máa wẹ lẹ́kẹta gbogbo ọlọ́run ní gbogbo sẹ́tọ́ máa dámà bá ṣe òun ló àyàfà àwẹ̀ èmi ọlọ́run ni mo là àwẹ̀ ẹni tó bá dẹ̀ gbà á èmi ni màá san lẹ́san rẹ̀ àṣẹ ní ìsìn ká gbà àwẹ̀ ara ń tá a fi lè ṣe àtàwá sùlù ni a lè fi súnmọ́ lọ́n ẹnìkan wá fẹ́ gbà àwẹ̀ ó wá lọ gbà àwẹ̀ funfun àwẹ̀ tó já sí wípé oúnjẹ funfun ní èjẹ sàárì ẹ̀kọ àtòróró ẹ̀kọ àtẹja díndín iṣu àtẹyin àmàlà aláfù àtòróró ọ̀gbọ́dọ̀ jẹ́ ẹ̀ka aláta àbẹ́lẹ́kọ <laughs> búrẹ́dì búrẹ́dì àti kíni o òróró gbogbo nǹkan tí ọ̀sà máa jẹ ní sáàrì àti nǹkan kí ni ọ̀ máa jẹ o nǹkan funfun irú tó ń ṣe o yóò tún sọ ọdún yọ̀ọ̀ta ọlọ́run ni àwẹ̀dá a máa ń fàwẹ̀ ṣe kí ni a máa ń fi súnmọ́ lọ ṣùgbọ́n àwẹ̀ funfun kò sí nínú nǹkan tí kí ni o tá a fi lè súnmọ́ Ọlọ́run ọba àlekè ọlá àbẹ́nìkan fẹ́ fàwẹ̀ súnmọ́ lọ wọ́n wá ní sọ̀rọ̀ àwẹ̀ tí wọ́n máa gbà àwẹ̀ wákàtí twenty four ni o ọwọ́ máa jẹ sàrí láago mẹ́fà rọ̀lẹ́ irú ètò àwọn àjọ gbọ́sẹ̀ nǹkan nǹkan tí wọ́n ń ṣe àwẹ̀ twenty four hours yóò jẹ sàrí rọ̀lẹ́ irú rọ̀lẹ́ báyìí ó tó di ìrọ̀lẹ́ kíni o ìrọ̀lẹ́ ẹjọ́ kejì eléyìí ń ṣe àwọn ẹ̀sùn náà rárá irú ẹni ẹgbẹ̀ náà ṣé yóò sùn mọ́ lọ yóò jìnà sọ́lọ́ ni irun alẹ́bísúmọ́lọ́ àbá alẹ́bísúmọ́lọ́ alẹ́bísúmọ́lọ́ ẹnìkan wá ní sórí náfìlà tó ọmọ ṣe òun lọ́ọ̀mọ̀ ṣe náfìlà òrùdà àbí ọ̀dà alẹ́bísúmọ́lọ́ àbá alẹ́bísúmọ́lọ́ alẹ́bísúmọ́lọ́ eérú ló fi máa ṣàlùwàlá o eérú òun ló ṣe kí ni òun ló fi máa ṣàlùwàlá jẹ́mọ̀ ìjà máa bá lọ dáadáa o ẹni tó fẹ́ súnmọ́ lọ́n pẹ̀lú ìrun gbogbo wa láti àgírí pa á lè fi ìrun súnmọ́ lọ́n ọba àlékè ọlá ìrun tá a fi wá lálẹ́ súnmọ́ lọ́n yìí irú ẹni báyìí wọ́n wá lérú ni ó fi ṣàlùwàlá àwa lọ gbogbo kurani àyà kurani, ìwọ̀nba àwọn àdìsí tó tó wà nítòsí àti ètò tó jìnà lórí ọ̀rọ̀ bá a ṣe máa ń ṣàlùwàlà tàyà múmu àtúnwò ààrẹ tó ṣe kí ni o tó gbé eru wá àwa rò pé kí láàdé tó fi jẹ́ pé eru ní ìṣàlùwàlà kí ló dé tí ò lè lomi ifá àwọn àdìsí táyà mọ́mù nígbà tí ọ̀bà sómi àbómitọ́ wà òtó àbómitọ́ wà a lè fi kanra nítorí àìsàn tó ń ṣe wá ìlò tó kan àlùwàlá gbẹrẹ fún àwa rí pé lè omi wà nílé wọn káti ẹ̀ ní òsómi nílé wọn gan yèèpẹ̀ wà ládùúgbò wọn àtòkúta tó lè ṣe kíni o tó lè fi ṣe tàyámọ̀ wọ́n wá ń sọ fúnrú ẹni bẹ́ẹ̀ pé sórí wọn tiẹ̀ o ìrun tó fi súnmọ́ lọ eérú gbóná òun ló fi sàlùwàlà eléyìí ti kúrò ní tàwa sùúrù ó ti kúrò fi ń súnmọ́ lọ ó ti ń di ìyapa ọlọ́run àbí bẹ́ẹ̀ kọ́ sọ olórun tí wọ́n kì í tiẹ̀ ọ wà kásẹ̀ kókè ọmọ wa rọ̀ Muhammad sallallahu alayhi wa sallam wá fún wa èyí kásẹ̀ kókè gbogbo òórùn tó bá ti di pé ọmọ kásẹ̀ kún òkè ọ̀nà pákó òkè ọmọ díjú ọmọ fẹmú tó ti yàtọ̀ sí bá a ṣe ń kírun wákàtí márààrún àti fi súnmọ́ lọ àbí bẹ́ẹ̀ kọ́ náà fi lòrú tá a o ìhòòhò ọmọlúàbí ìhòòhò ni èyí ó ti kúrò ní tá fi ń súnmọ́ lọ ó ti ń di kíni o fi jìnnà òun wa Mustapha Murad ọlọ́run bá níyọ́nú sí wọn bàbá ní gbogbo tàwásùlù mẹ́ta ló pín sí nínú ṣẹ̀ríà bàbá ní alákọ̀ọ́kọ́ òun náà lè tọ́já sí wípé ẹnu kò àlàáṣí hàtì lórí pọ́nlá láàfíà a lè fi súnmọ́ lọ́n a sì lè fi béèrè oore lọ́dọ̀ ta ni o lọ́dọ̀ ọlọ́run wa huwa tawassul ila Allahi ta'ala bi asma'ihi wa sifatihi aw bi amalin salihin minal mutawassili aw bi du'a'il muslimi salih ila akhi bàbá ní tawassul ìsàtẹ̀gùn ìwásùnmọ́lọ ọ̀dọ̀ ọlọ́run eléyìí tọ́lá láàfíà tẹnu kò lórí ẹ̀ pé kò sí ní tó burú a lè fi súnmọ́ lọ́n a lè fi wá ojú rẹ ọlọ́n òun náà ni ká súnmọ́ lọ́n pẹ̀lú àwọn orúkọ rẹ̀ èèyàn fẹ́ ṣàdúrà lọ́wọ́ á pe àwọn orúkọ ọlọ́n wàsífáàtì àti àwọn ìròyìn ọlọ́n bàbá ní méjèèjì yìí tọ́ ó kọ ọlọ́n àti kíni o ìròyìn ọlọ́n ṣe bá a ti rí àdìsí ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam. tí sàábé kan tó ń ṣe àdúà táwọn ìbẹ́sà ní pé á àdúà tó ṣe ìtẹ́rù kan bá ṣe ìtọ́ bá tọrọ lọ́dọ̀ ọlọ́run lẹ́yìn wá àgbà náà ọlọ́run ṣe kí o ọlọ́run ṣe fún ọlọ́run ṣe kí ni ọlọ́run ṣe fún kí làdúà náà Allahumma inni as'aluka rìwáyà méjì ni rìwáyà alákọ̀ọ́kọ́ as'aluka bí a ní ashadu annaka anta Allah la ilaha illa anta al-ahadu samad alladhi lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad níbòmí alọ́mọ ẹ̀yìn àsánú kàbí anna laka alhamda la ilaha illa anta al-hannanu limannan badi'a as-samawati wal ard ya dhal jalali wal téèyàn bá wo àwọn àdúrà yìí ó kọ ọlọ́run àtìròyìn ọlọ́run lọ́wọ́ àmì ó kọ ọlọ́run àti kíni o àti ìròyìn ọlọ́run òun ló wà ńbẹ̀ irú àdúrà báyìí tó já sí pé ó ní ó kọ ọlọ́run nínú ó sì ní ìròyìn rẹ̀ nínú èèyàn lè fi súnmọ́ ọlọ́run kódà téèyàn bá fi súnmọ́ ọlọ́run inú ọlọ́run ó dùn púpọ̀ ó ọlọ́run àti kíni o ìròyìn ọlọ́run a lè fi súnmọ́ ọlọ́run àwọn bí amẹ́lẹ́ sọ́ọ̀lì hìn mínàlì mùtàwásìlì ẹni tó fẹ́ súnmọ́ ọlọ́run tó fẹ́ gba nǹkan lọ́dọ̀ ọlọ́run pẹ̀lú àsùnmọ́ rẹ̀ òun náà lè fi iṣẹ́ eré tóun gangan jẹ́mẹ́ ìwájà ṣe mistake o kìí ṣe pé yóò fi iṣẹ́ eré bàbá rẹ̀ tọrọ àbíṣẹ́ eré màmá rẹ̀ àbíṣẹ́ eré àbúrò rẹ̀ àbíṣẹ́ eré àáfàá lè kéwu wọn iṣẹ́ eré tí wọ́n gangan ṣe àwọn èèyàn lónìí ọlọ́wọ́lá àbá ní òkè kínní kan wọ́n láwọn ọmọ wa kínní kan iṣẹ́ rẹ̀ wo ni wọ́n ṣe ìwọ náà wà wòye sí àwọn iṣẹ́ rẹ̀ tó o ṣe téèyàn ṣe kí ni o téèyàn fi lè gba nǹkan ní iwájú ọlọ́run ọba àlékè ọlá irú eléyìí ká fi súnmọ́ ọlọ́run ká fi gba nǹkan wájú ọlọ́run kò sí nǹkan tó ṣe kí ni o kò sí nǹkan tó burú bẹ̀ nínú ṣẹ̀ríà kò sí nǹkan tó burú bẹ̀ rárá àádẹ́mẹ́rin wá láìpẹ́ ẹ sájà máa bá ń sùn. aubidu aili muslimin sọ́ọ́lẹ́hì yaakhi àbádùá àti mùsùlùmí tó jẹ́ ni ọlọ́run tó jẹ́ ni eré tó bá ṣe fọ́ọ̀mù ẹ̀yà rẹ̀ tó nípa nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam ó jẹ́ kó wá pé nínú àwọn àdúrà àtọ́lọ́ tètè máa gbà òun náà ni àdúrà wù ìtọ́ àrìlẹ̀kẹ́yìn àdùáwù bìfọ́rì nìgbè àdúrà tó já sí pẹ́ni tá a ṣàdúrà fún kò sí níbẹ̀ àwa kẹ́mọ̀kọ́ mọ̀ yá wa yìí ó ní ṣòro abábá abẹ́rẹ́ ọpọlọ ọ̀la ń bì ṣòro abábàkọ́ mọ̀ yá wa yìí ó nídìí oore kan lọ́dọ̀ ọlọ́run tó fẹ́ kó oore yẹn ọ̀tẹ̀ òun lọ́wọ́ ọlọ́run jẹ́ ọ̀tẹ̀ lọ́wọ́ abábá abẹ́ kọ̀dẹ̀mọ́ pàṣẹ àdúrà fún un yálà ọmọ àbí òṣèkí ni o kọ̀mọ̀ kò sí bẹ́ẹ̀ irú àdúrà yẹn máa ń gbà ló ti yá sí pé ó pín sí méjì nígbà míì ẹni yẹn gangan tó jẹ́ eré tó mùsùlùmí ẹni ọlọ́run ó lè ṣàdúrà fún yẹn ọlọ́run jẹ́ kí tẹ́yìnbó akótó yín lọ́wọ́ ọláwọ́ ìjọba tọrọ fún yẹn ọlọ́run lè wọlá pé àsùnmọ́tẹ́ni yẹn náà lọ́dọ̀ ọlọ́run yẹn àbẹ́yìn òtí bẹ́ẹ̀ ọwọ́ arántí èèyàn lẹ́yìn irú kílẹ̀ rí wa lórí eléyìí Ànábì Muhammad sallallahu alaihi wa sallam ó ti sọ ìtàn ìtàn àwọn aráàánú kòtò àwọn èèyàn nínú àwọn tí wọ́n ti lọ ṣáájú wa tí wọ́n ń ṣèrìn àjò tílẹ̀ sùn náà bá sánú àpáta kí náà dénú àpáta sí ilẹ̀ súnmọ́ wọn ń bẹ̀ ilẹ̀ mọ́ ẹ̀wájá bóde kò nu àpáta àpáta ṣe kí ni o ó ti yíbò wọn mọ́lẹ̀ sẹ́ẹ̀rí tá à ń sọ ẹ́ bá gbénu oko rí àbó ti máa ń lọ tíráfù tó bá máa bí desert ṣe máa rí wàhálà alágbára lọ́lọ́ sẹ́ẹ̀rí láyé ẹjọ́ kò sí mọ́tò kò sí ọkọ̀ ojú kankan báyìí ẹsẹ̀ náà fi máa ń rìn àtúndì ẹ̀ ń bá lówó lọ́jọ́ ní òkun làkọ́mí ẹsìn àpáta yílé wọn lórí báyìí bí ké bí kálọ̀ sọ pé bí àpáta mẹ́ta wà mí kan ẹgbàá náà wọlé àkàtàkàtà kẹsẹ̀ kí ni o píì ọba kọfà yín mọ́lẹ̀ ẹ ráyè tẹ́ gbà jáde mọ́ ìkànnì wọn ni ẹ mọ́jà wọn tara wọn jẹ sẹ́ẹ̀rì bí táwọn dé dúró kò sí ní tó lè làwọn kú òun náà nira àbí káwọn máa fi sẹ́ẹ̀rì àwọn tọrọ lọ́dọ̀ ọlọ́run. ìjẹsẹ́rẹ́ wo láì tọrọ ẹni alákọ̀ọ́kọ́ bá bóde ó fi sẹ́ẹ̀rì tọrọ ẹni ẹlẹ́ẹ̀kejì bóde ó fi sẹ́ẹ̀rì tọrọ ẹni ẹlẹ́ẹ̀kẹta béèrè kí ni sẹ́lẹ̀ fi sọ̀rọ̀ ẹ̀jẹ̀ ajẹsẹ́ yẹn wò ṣe ẹni táwọn mẹ́ta fi tọrọ àwọn àáfàá fi mẹ́jẹ̀mú sí ìwọ tó o fẹ́ fi sẹ́ẹ̀rẹ̀ rẹ wá sùnmọ́ lọ́ọ̀dọ̀ ọlọ́run tó o fẹ́ fi sàtẹ̀mú lọ́ọ̀dọ̀ ọlọ́run tí wọn náà fi lè gba nǹkan lọ́dọ̀ ọlọ́run náà ṣe fi ṣéèkì o yọ kọjá sí pé sẹ́ẹ̀rẹ̀ yẹn o ṣe ìkìláṣọ́ níwájú ìlà o ò ṣe ń torí ayé torí ọlọ́run nìkan ló ṣe ṣe ìbẹ̀rù ọlọ́run ló jẹ́ o ṣe kìí ṣe báwọn èèyàn kọ́ ọmọ bẹ́ẹ̀ kìí ṣe pé bẹ́ẹ̀ torí nǹkan torí ọlọ́run nìkan bákan náà irúṣẹ́ tá a fi tọrọ yẹn kò gbọ́dọ̀ jẹ́ṣẹ́ tó bí ọlọ́run nínú iṣẹ́ tó yọ ọlọ́run nínú ni bákan náà ó jẹ́ mí nà wá fílì àmàlì. kò gbọdọ jẹ́ ojúlówó ṣẹ́ kẹ́nìkan máa ní ọlọ́run wọlé àrùn wákàtí márààrún mi tọ́ọ̀bà kí wákàtí márààrún èyí ó jí àtẹ́lẹ̀ ṣé tí mo sọ yé èyí ò tí special ah, àjẹmọ́ ẹ̀gbọ́n mi yé èmi kí ni special gbà nìkan ń gbà láyé àwọn èèyàn gbà wàláhì àgbàdùn àwọn ìlú kan bẹ tí wọ́n gbàwẹ̀ sixteen hours ibùdó àwọn ìlú usa uh, uh, kankan yẹn area London Britain yẹn ìlú tí ń gbàwẹ̀ eighteen hours wà tó jẹ́ pé òòrùn wọ̀ báyìí wọ́n máa ń ní longer day longer day tí wọ́n wá gùn débi pé wọ́n á lè lo ọ̀sán nothing less than sixteen to eighteen hours táwọn bá ti lè di pé òòrùn wọ̀ báyìí tí wọ́n lọ kí mọ́gírìbì báyìí tí wọ́n ṣe tọ́ọ̀rù báyìí kò ní pẹ́sìgbà náà wọ́n kì í ṣayé four hours lẹ́yìn rẹ̀ báyìí ilẹ̀ ti mọ́ gbogbo òru tí wọ́n kọjá six hours nínú twenty four hours ó kọ́ how many hours Eighty. bíi seven sixteen to eighty. náà ṣe kí ni o làwọn fi ń gbá àwẹ̀ kí aláwẹ̀ rẹ tó fẹ́ ṣe àwẹ̀ tó ń gbà tí ó twelve hours táwọn kan sì gbá àwẹ̀ kí ni o eighteen sixteen hours ọlọ́run ọlá akọ́mọ lọ ájì ọjẹ́ bí tọ́ lọ ájì fẹ́ ká máa lo hòtẹ́ẹ̀lì pé ọlọ́run ọlá akọ́mọ lo hòtẹ́ẹ̀lì kọ́ máa fi yàn tọrọ ṣùgbọ́n àwọn ọṣẹ́ tó special téèyàn náà máa yìí pé á wà láìkú sẹ́yìn èèyàn ti máa ṣe wọ́n ẹja wà àwọn mẹ́tẹ̀ẹ̀ta nàbí àsàlà tó sọ̀rọ̀ fún wa yìí ẹni alákọ̀ọ́kọ́ ẹni alákọ̀ọ́kọ́ ó ní sẹ́ẹ̀rí àwọn òbí mi nìyí àwọn òbí mi àwa tá a jọ ọmọ tó kọ́lọ̀ ń jẹ́ ayọ̀ látara àwọn òbí wa ọmọ tó bẹ́ẹ̀ lè rí ìbínú ọlọ́run lára òbí ẹ̀ ọ̀rọ̀ ẹ lè mọ́tò tí èdèjọ́ gbéjà kí á máa ọ̀rọ̀ ẹ lè dàrú látàyé tí ó sì dàrú lọ́dọ̀ ọlọ́run kódà sàbí ànábì sallallahu alaihi wasallam tó fẹ́ lọ sójú ọ̀nà jihad ìwọ̀ òbí lágbára pọ̀ ní Islam ànábì sallallahu ní gbèsò olóbi àháyóluwà nílẹ̀ ìkì sáwọn òbí rẹ̀ ń sẹ̀mí ó ní bẹ́ẹ̀ ni ó ní fàfí ìmọ̀ fàjà rẹ̀ sọ rárá àwọn méjèèjì òun ni ó ti lọ ṣe kí ni o òun ni kó ti lọ ṣe jihad wọ́n sọ pé ó lọ ṣe jihad kankan o nígbà ọba tọ́jú wọn tó ń ṣètò ọlọ́run lára wọn só ti yé ní ìsìn láti bẹ̀ kọ́ wá fi wá kí ni o kò fi wá ìyọ̀nù ọlọ́run ó ní nǹkan tí kò ṣe òun nìyẹn tá a bá wò ó ẹni alákọ̀ọ́kọ́ ó láwọn òbí òun ni òun lọ máa ń ṣe gíta ṣe gíta ló táwọn bá sì pa bí igi náà làwọn ṣe kíni o làwọn fi ń jẹun mo fẹ́ ká farabalẹ̀ wọ àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí o ó ní pé kẹ́ wá rí iṣẹ́ rẹ tóun gbà pé òun máa ń ṣe èèyàn ṣe gíta kò sí tó special bẹ́ẹ̀ àwọn tí ń ṣe gíta pọ̀ ṣùgbọ́n owó tóun bá rí ń bẹ̀ tóun bá fi ra oúnjẹ ẹnì kankan ò ní í jẹun nínú ìyàwó àtọmọ òun tí bàbá àti òun ò fi jẹun náà wàhálà iṣẹ́ rẹ ni èmi àti ẹja abira wa afẹ́rì láàrin ẹ̀dá wa táwa bá rówó sáà kọ́mọ ronú bàbá wa àbá kọ́mọ ronú ni o ìyàwó àtọmọ ìyàwó àtọmọ làwa kọ́mọ ronú yes or no tá a bá ìyàwó àtọmọ náà kọ́mọ ronú arákùnrin ó nígbà tí bàbá àti yóò òun bá jẹun tán lòun ó tó wá fún ìyàwó àti kíni o ọmọ ló ń jẹ bàbá àti yóò òun ti dàgbà wọn ti darúgbó òun ọ̀wà agbóúnjẹ dání ẹ máa wọṣẹ́ tó ń ṣe o alákọ̀ọ́kọ́ àwọn ni wọ́n kọ̀ jẹun kóun gangan tó jẹun kíyàwó tó jẹun kọ́mọ tó ṣe kíni o kọ́mọ tó jẹun òun ó tó wá agbóúnjẹ dání fún wọn ni pé màmá oúnjẹ rẹ máa jẹ lọ́wọ́ mi bàbá oúnjẹ rẹ máa jẹ lọ́wọ́ mi ó níjọ́ kan labá igi ọ̀bá yá bọ́ sáyà tá a padà tagi, ìgbà tó wọn fi kówó délé gangan àwọn òbí òun ti sùn lọ àwọn òbí òun ṣe kí ni o wọ́n ti sùn lọ àwọn òbí tí wọ́n ti sùn lọ yìí òun ọ̀fẹ́ dá mọ́ wọn ní kí ni o mọ́ wọn ní ojú òun wá gbóúnjẹ dání látàlẹ́ owó ọ̀fẹ́ dá mọ́ wọn lójú òun wá gbóúnjẹ dání òun ò lè jẹun ìyàwó ò lè jẹun àwọn ọmọ náà ò lè ṣe kí ni o gbogbo àwọn sùn lébi owó ò sí lè sùn òun wá gbóúnjẹ dání báyìí òun gbóúnjẹ dání màmá fẹ́ jí bàbá fẹ́ jí bàbá fẹ́ jí màmá fẹ́ jí hátà àsùbà àtìlẹ̀ fi wọn àwọn òbí òun wá jí àlágbájá kí ló dé ọ̀ ètò bẹ́ẹ̀ ni ìtẹ̀rù ti lọ sùn

mọ́mí ò tí ì jẹun tí mọ́mí bá jí wọn á máa jẹ àwọn ti dàgbà dádì tí wọn bá jí wọn á máa jẹun sẹ́yìn kọ́ lọ́wọ́ tèmi àti ṣe arákùnrin ó ní tẹ́kùn òun bá máa ń ṣe bẹ́ẹ̀ torí tiwọ́ ọlọ́run láòrùn àpáta bá ṣe kíni o ọba sí díẹ̀ ṣùgbọ́n kò tí ì tó wọn kì í ṣe kíni o kì í tó wọn. ẹlẹ́kejì ó níwọ̀ ọlọ́run tó oró òun náà o òun gbẹ nìkan ṣiṣẹ́ ẹni tó ń gbà síṣẹ́ yìí owó tó yẹ kóhùn ò fún òun sì fún lọ́ba kọ owó lẹ̀ sẹ́yìn bọ́dọ̀ wà máa dùrá láàrin tó bá yàn sí àtọ́ta sí kíni o nítorí ìbálẹ̀ bá mi tó ọ̀nẹ́dẹ̀ ẹ̀fẹ́ máa kó lọ́nà máa lẹ̀ mọ́ yín ní ìsìn owó wèrè owó lẹ́gbẹ́ ọba kọ owó lẹ̀ òun dẹ̀wọ̀n lẹ́mi ọkọ̀ òun pé òun ọ̀sàbòsí sí ọ níta àjọ sàládì náà ní kíni o ìmọ̀kólé ọlọ́wọ́ ṣùgbọ́n torí ìbẹ̀rù ọlọ́ káláwa ni ó tó ń bínú ọkọ̀ owó <laughs> Eh, owó tí ò tó ní kí làwọn òfin jọ̀wọ́ à lọ ọ̀nà sẹ́yìn pé yẹn lè gbàgbé gan wà láì lẹ́yìn ọdún mẹ́ẹ̀ẹ́dógún táwa bí gé sẹ́yìn ti gbé nìkan ti ẹ̀mẹ́ tó bá yín ṣiṣẹ́ nígbà tẹ́ ń kọ́lé yín lọ́dún mẹ́ẹ̀ẹ́dógún tẹ́ ẹ̀ fún ní one thousand two gbà náà one thousand two ọdún mẹ́ẹ̀ẹ́dógún ní ìṣèlú lẹ́mọ̀ tí ó jẹ yóò ti lé five thousand ní ìṣẹ́ ẹ lọ wò kí one thousand two bá lè rà lọ́dún mẹ́ẹ̀ẹ́dógún ẹ kọ̀ọ̀pì àrẹ̀ pẹ̀lú two thousand and fifteen yìí kí ni tí ó ṣẹlẹ̀ òun wá rò pé àmọ́ náà ni wọn ò gbọ́dọ̀ ná owó yìí òun bá lọ fowó ra nǹkan ọ̀sìn òun bá fowó ra kí ni o nǹkan ọ̀sìn nǹkan ọ̀sìn tí òun fowó ra yìí òun wá ń bá a sìn òun bá a sìn òun bá mójútó tí nǹkan ọ̀sìn lé kí ni o tó fi dágbó ó ti wá pọ̀ wọ́n tún ti ń bímọ arákùnrin ìsìn bá mi tẹ́yọ̀ bá lówó lọ <laughs> orí máa ń pé ńgbà mi tó sì bá táyà

gbẹjọ bá kẹrosínì náìtì náírà owó kútẹ́ náírà ọba ń gbà bọ̀ sáyẹn lọ́ba ń gbà wá nìsín èyí àṣàjọ èyí àṣàjọ kí mo ti ní sẹ́wọ́n fìyà inú èyí àmọ́ dùn àáfà òsì níjẹ́ bẹ́ẹ̀ kọ́ lọ́wọ́ sáà arákùnrin ọba dé níjọ́ tóun náà tilẹ̀ firo ọ̀gbẹ́ni ẹ abáyín sẹ́ńjì òní ẹ̀ tí fún wa ní kíni o ẹ̀ fún wa lówó iṣẹ́ ẹ̀ wá bí fún wa ní kíni o owó iṣẹ́ báyìí ọba ní ọwọ́ abọ́sẹ́kù lèyí kí ni lọ ṣe lẹ́kùlé owó sẹ́mi obìnrin ẹ má fi mi ṣe yẹ̀yẹ́ ó ní yẹ̀yẹ́ bí ibo àníwọ̀ ní gbogbo àwọn ẹranko máa kó lọ arákùnrin bá ṣe kí o ọba kó gbogbo àwọn ẹranko yìí lọ ó ní kódà kọ yọ ẹyọ kan lẹ̀ fóun rárá kọ̀ sẹ́yọ kan báyìí jẹ́mọ̀ tó ṣe ń sẹ́rin àbíṣẹ́ rẹ kọ́ tọ́ba jèmí àníbi ó tiẹ̀ ó tiẹ̀ gọ̀ sẹ́kọ̀ yẹ kọ́ owó èrì lẹ̀ ìjọ tí mo bọ́ fún léèrè èmi ò tó béèrè owó èrì owó èrì màálù kan lówó èrì ó ní kò yọ nǹkan ẹyọ kan lẹ̀ fóun báyìí ká lóun bá ṣe ń torí tìwọ ọlọ́run jẹ́ ká pàtà ó sí àpáta bá tó sí ó kẹ́ nìkan lò ó sẹ́yìn gbígbà míì nítòsí yẹ ká sọ́ra ká má máa bá àwọn olórí ibú èèyàn rẹ̀ torí pé olórí ibú èèyàn ó lè kó tiẹ̀ báyàn tó bá jásí páwọn mẹ́tẹ̀ẹ̀ta àwọn méjì ní sẹ́ẹ̀rẹ́ tẹ́nì kẹta ò ní kílẹ̀ mọ̀ tí wọ́n ṣẹlẹ̀ wọ́n padà parẹ́ náà ni àpáta sì ṣùgbọ́n kò tí ì lè gbà yẹn téèyàn bá lóun ó torí borí rẹ̀ ọ́ à tó ọ̀rẹ́ wa kẹta ọlọ́run ìjẹ́ ọba ọ̀nà jẹ́ ó ó kú àbísẹ́ eré tí ẹ tọ́ tápàtẹ́ èsè kí ni o tí ètò wa gbà o ó lèmi náà ní sẹ́ẹ̀rí èmi náà ṣèyàn ó ní wọ ọlọ́run tó arábìnrin yìí ni mo nífẹ̀ẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí ọkùnrin ṣe máa ń nífẹ̀ẹ́ obìnrin ṣùgbọ́n arábìnrin yóò nífẹ̀ẹ́ mi ṣùgbọ́n ọ̀dá owó ó lé wá sọ́dọ̀ mi kan ó ní bùkátà sówó èmi náà wá fẹ́ ràn lọ́wọ́ ṣùgbọ́n lùwà lóńgbò ọgbọ́n kí o ọgbọ́n àti kẹran jẹ arábìnrin fún tó béèrè pẹ̀lú wípé o máa bá ṣe sí i sẹ́ẹ̀kọ́ owó tó fún yẹn gangan ìṣiṣẹ́ rẹ àbí iṣẹ́ rẹ lówó tó fún yẹn torí kò fún torí kí ni o kéde bí iṣẹ́ rẹ tó ṣe gangan owó tó yá obìnrin yẹn àbí tó fún kì í ṣiṣẹ́ rẹ torí kò fún torí ta ni kò fún torí ọlọ́wọ́ fún torí kó lè bá ṣe sí i náà owó lọ́wọ́ ẹ̀yìn lẹ́nìyẹn àṣeyìn ọ̀nà owó kan tẹ́yìn ò ní gba aládá lọ́dọ̀ ọlọ́run tí ó òun àti ẹ̀sà ti wà ní kálúwà àwọn ti wà ní kọ̀rọ̀ kò sẹ́dá kankan tó wà ń bẹ́ àfitá ní ọ̀nà gbogbo ẹ̀dọ́ ọlọ́run sílẹ̀ àfọlọ́ tó dá sánmà àti rẹ̀ nìkan torí pọ́lọ́ wọn bẹ́ẹ̀ sẹ́dá kò sínú àwọn ẹ̀dá rẹ̀ ọlọ́run ló dá ẹ̀dá wọn ní kíni alcoholic wà nánú màkùlùkù àwa la jẹ́ gbogbo ẹ̀dá fọlọ́ arákùnrin ìwárè ó lóun ti free pẹ̀lú ẹ̀ kò sí nǹkan kan mọ́ ju kóhùn ó ṣe sìnà lọ arábìnrin ìbá ní ìtẹ́kìlá wà látà fún gọlẹ̀kàtì ọ̀rẹ́ wa ọ̀rẹ́ wa ọ̀rẹ́ wa bẹ̀rù ọlọ́run bẹ̀rù ọlọ́run má jẹ́ òkàyè ilẹ̀kùn tí ọ̀yẹ́ kọ wọ̀ iná wọ ọbẹ̀ bẹ̀rù ọlọ́run má ṣe sìnà má rí òhò mi ní ẹsẹ̀ lẹ́tọ̀ọ́ rẹ̀ bẹ̀rù ọlọ́run gbólóhùn tarábìnrin yìí sọ iṣẹ́ eré tó ṣe gan-an wá dé bẹ́ẹ̀ jẹ́mọ̀ sí àmúṣe eré tó ṣe ó ti wà ní kọ́rọ̀ tó yẹ kó ṣe sí náà wà láì kọ̀ dẹ́sẹ̀ iṣẹ́ eré dáhùn sọ́wẹ́rẹ́ yìí wà láì olórí iṣẹ́ eré ní tó ṣe iṣẹ́ eré ti ẹ̀gán lọ́fẹ̀ẹ́ àìbí táwọn yòókù lọ torí pé àwọn yòókù àwọn ṣe dáadáa ni òun sáfẹ́sẹ̀ ni sẹ́ẹ̀rí ká sáfẹ́sẹ̀ ọlágbára tó kà ṣe dáadáa lọ ọ̀rọ̀ àwọn afáàlù sọ̀rọ̀ jàmáà nìyẹn ká sá fún ẹ̀ṣẹ̀ ó lágbára ju ká ṣe dáadáa lọ torí wípé dáadáa kọ́ni yẹ fàálù wulbar wàlfàjẹ ẹni eré lè ṣe dáadáa pòkì lè ṣe dáadáa ṣùgbẹ́ nìkan kan ní sáfẹ́sẹ̀ ilalbar àfẹnire ẹ ìrí ìráwọ̀ tí ẹlòmíì tí ó wọ kálù àti olóhùn ṣe ìrántí ọlọ́pàá yóò dùn pé ah lálà ó ti di seventy million báyìí yóò tó máa gbé inú inú rẹ̀ ó máa dùn káwí láàyè láàyè láàyè sẹ́ni àbí sẹ́ni kọ́ ṣùgbọ́n tó lọ bọ́ kálù àbí díà ló ti lọ kálù àkèyí ṣe súnà o yìí ti káàfù kò ní láyé ẹ̀ tí èkó tó jẹ́ súnà ẹni bí ó lè ra páàrùn àwọn mọ́sálásí yes or no tí ó ní àfà ẹni bí adẹ́rẹ́tọ̀ àmọ́sálásí sẹ́ẹ̀rí gbogbo àwọn tí kó òlùjẹ tó bá kó òlùjẹ tó ìmí ọ̀wà lọ kọ́ mọ́sálásí ibùdó àwọn tó yẹ kí wọ́n ń dà lóru tó yẹ pé apààyàn lámọ̀ wọn sí sí wọn ní mọ́sálásí ni láwọn apààyàn káàkiri tẹ́yìn náà náà tí onídìí àwọn ẹ̀dá kọ wọn ò ní mọ́sálásí èyí wá ti sọ wọ́n dẹni rẹ ṣùgbọ́n kásáfẹ́sẹ̀ kéèyàn ọmọ ta tẹ́tẹ́ kéèyàn ọmọ ṣèṣìnà kéèyàn ọmọ mu sìgá kéèyàn ọmọ mutí kéèyàn ọmọ gẹrun kírun kéèyàn ọmọ wà nú àwọn tí ọmọ pààyàn ẹni rẹ nìkan ni ìní ò lè sáfẹsẹ ó ti firi kó ṣe kíni o kó ṣe sìnà ó ti firi kó ṣe kíni o kó ṣe sìnà kò bá ṣe sìnà kò bá ṣe kíni o kò bá ṣe sẹ́ẹ̀rì nǹkan tó ṣe wàhálà ìṣẹ̀rí ni ọba ṣe kíni o ọba fi bẹ ọlọ́run ọba àlekè ọlá ọba fi bẹ ọlọ́run ìwọ ọlọ́run wọlá pé ń jọ́nà tí mo láṣẹ lórí arábìnrin ìbẹ̀rù rẹ nìkan lọ́jọ́ kíkiri o kódà nínú rìwáyà yẹn gbogbo nǹkan ti rẹ́dí kó tú aṣọ kó ṣe gbogbo ẹ̀kọ́ kẹsẹ̀ sí náà ni ìbẹ̀rù ọlọ́run bẹ̀rù ọlọ́run kódà wọn ló ti ṣe kíni ó ti fẹ́ gàlé lórí báyìí bẹ̀rù ọlọ́run ibi tí ọba yẹ kó o símọ́ síbẹ̀ ọ̀rọ̀ tarábìnrin yẹn sọ ẹ̀rú ọlọ́run wá mú kò dẹ̀ ṣe sìnà mọ́ ó ní gbogbo owó tóun dẹ̀ tún yọ máa mú lọ ó ní wọ ọlọ́run ká ni mo bá ṣe báyìí nítorí tiẹ̀ sànú àpáta bá sí tán bí wọ́n ṣe ráyè kọjá nìyẹn dẹ̀mọ́ kí náà ṣe yẹn wọ́n ṣe àtẹ̀gùn lọ́ọ̀dọ̀ ọlọ́run pẹ̀lú kíni o ìṣẹ̀rí wọn èyí ò ní èyí tí ẹnu kò lè lórí aláṣẹ àti bàbá mustapha muradu subuhi wọn lẹ́lẹ́kejì náà ran tàwásùlù òun náà ní kí ni o ṣìríkìyùn àtàwásùlù àṣìríkìyùn tàwásùlù ìwà àsùnmọ́ lọ ọ̀dọ̀ ọlọ́run lẹ́yìn tó jẹ́ tẹlẹ́bọ wọ́n wà tàwásùlù ila Allahi subhanahu wa ta'ala antoriki itikhadil amuwat wasa'id fil ibada irú ẹ̀ ní pé kéèyàn máa àwọn òkú ní alágàta alárinà láàrin èèyàn àtọlọ́n nínú ìjọsìn èyí ò ní júlù àwọn bùlátù sùfì yìí àwọn aláṣejù ní àwọn sùfì irú ẹ̀ náà ṣe ṣé ò kán kú wọ́n wàá sọ sàárè rẹ̀ ní kéde o ibi tí wọ́n ti lọ́ máa tọrọ oore ṣe ẹ̀bẹ́ kan ló ẹ̀bẹ́ ń bàdàn lọ́nà gbòòrò ń bẹ̀ yẹn wọ́n tó máa ń sanwó wọlé ni o wàhálà ìwọ́n tó fowó wọlé tí wọ́n tó máa jà sí ẹnẹ kan ah, a ẹdí alátara ń kan eh, wọn mọ sẹbi ẹtí náà fẹẹ gbé àfà wọn máa tọrọ orí lọ́dọ̀ sàárè sẹwù gbé sẹwù wọlá akékeré ní ilẹsàn ti bọ yìí àyìn Samsung ní ojú ọwọ́ ènìyàn wọn jẹ kí Nokia ọwọ́ ènìyàn Samsung lọ́wọ́ Tecno ní ojú ọwọlé o wọn lọ máa tọrọ orí nídìí kíni o ìdí sàárè wọn mú òkú ní alágàta láàrin wọn àtọlọ́run nínú ìjọsìn wàdùáhù wàtọ́lábùlẹ̀ hawaij minhum wàlùjú ilé ìwànáhù ile wọ́n máa bẹ àwọn òkú irú ẹ̀ làṣẹ yorùbá náà káwa náà sọ́ra èèyàn wá kú mọ́ ní tọrọ àdúà ń bẹ o ìwọ tó ń lọ tọrọ àdúà níbi o kódà kọ mọ́sálásí Kọọ ọ jẹ́ àlàájì kọ́ lọ bá kú wọn ni á lọ máa tọrọ àdúrà ń bẹ́ o kí wàhálà kan wá ṣẹlẹ̀ ẹ wá lọ bí sàárè màmá mi máa sùn o bàbá mi máa sùn o kíní kan tí mò ń fẹ́ jẹ́ ó tó mi lọ́wọ́ o làwọn jẹnu ń bi sàárè o bá ṣe bẹ́ẹ̀ o tó o bá jí èyí lọ tọrọ nídìí sàárè èyí lọ sọ ń bi sàárè pé káburú ó ṣe kíni o kó kú òfóhun òkú wà nù sàárè kò lè sí ọlóore o wàláì òkú ò lè sí ọlóore mọ́ òkú ò lè sí ọláburú òkú ló ní bùkátà sí wọ èyí tó wà nù sùn ẹni pé tá lọ bi sàárè àwa láṣàdúrà fún kèé àdúrà tá a ṣe fún ni pé asalaamu aleykum ahaladiya minal muslimin wal mu'minin wa inna insha allah bikum lahikun nas'alullah lana wa lakum al'afiya antum lana salafun wa nahnu lakum taba'un allahumma la tahrimna ajra wa la tudillana ba'da a ṣàdúrà ni pé tó ẹ̀yin òkúta ẹ ti lọ nínú mùsùlùmí àtẹ̀yin olùgbàgbọ́ òdodo Eyi ti ṣáájú wa lọ àwa náà ṣe kí ni o àwa náà ń bọ̀ àlàáfíà ọlọ́run máa bá yín o àlàáfíà ọlọ́run ni kó máa bẹ́yìn òkú o tó ládàtẹ̀yìn ọ̀wà rí bẹ́ẹ̀ ọlọ́run má ṣe léwọ̀ fáwa náà o má jẹ́ kádẹ̀wò ọ̀ máa ṣẹlẹ̀ sí o à ń tọrọ fóòkù pé kọ́lọ́run forí wọ́n kìí ṣe lọ bí sàárè òkú ọwọ́ akọjú sí sàárè ọwọ́ atẹ́wọ́ àbọ̀wá ń jẹnu wọ́n jẹnu wújẹ́wújẹ́ pé orí pé kéré kan orí pọ́jọ́ ọ̀yà mọ́ o òkú bàbá mi tó ti kú jẹ́kọ́jọ́ ọmọ ẹ̀yá o ọkọ mi tó ti kú jẹ́kọ́jọ́ ọmọ ẹ̀yá o àbúrò mi tó ti kú jẹ́kọ́jọ́ ọmọ ẹ̀yá o ìyàwó mi tó ti kú jẹ́kọ́jọ́ ọmọ ẹ̀yá o lọ́wọ́ àlọ́ tọrọ níbi sàárè ó ń tọ̀ ǹdẹ́lẹ́bọn wájú ọlọ́ àtàwásúlú àṣìríkì jù irú tó ń ṣe yẹn ẹbọ ni kò bá rárá gbogbo àwọn àfáàtà aláwọn náà ń ṣe bẹ́ẹ̀ ọ̀rọ̀ ẹ̀sìn òye wọn o ọ̀rọ̀ àkídà kò yé wọn ilo ń jẹ́ káwọn míì náà tí sẹ́wù kan bá kú wọ́n wà á sọ sàárè sẹ́wù wọ́n ṣe wọn ni di kírísítẹ́nì kírísítẹ́nì ni máa ṣe gbogbo eléyìí tí wọ́n máa ṣe sàárè lọ́sọ̀ọ́ wọ́n kó kúta wáìtì ńbẹ̀ wọ́n yẹ fa jẹnẹrétọ̀ náà bẹ́ẹ̀ ibi ẹlòmíì tó gọ̀ọ́dẹ́ wọ́n wàá ṣe sàárè sàárè ọ sàárè tẹ́ ṣebí ọmọ ilẹ̀ nígbà Yar'Adua fún Yar'Adua odidi pírẹsidẹ́ǹtì Nàìjíríà àbójú ẹ̀rí ni wọ́n sàṣọ rẹ̀ lẹ́ǹtì ẹ̀ ọ ń bẹ ní YouTube wọ́n fẹ́ wò lọ́wọ́ bí wọ́n ṣe ṣe Yar'Adua odidi pírẹsidẹ́ǹtì Haúsá Haúsá kárí lọ́hùn odidi pírẹsidẹ́ǹtì kí ni ẹgbẹ́ sínú sàárè nǹkan bí kiri ọ̀kẹ́ báyìí láti gbé pírẹsidẹ́ǹtì inú sàárè kí ni pírọ́blẹ́mù ẹ̀ ẹ eh, ẹ eh, bá sí gold ẹ fẹ́ sí èèyàn náà sáré ẹ wá sí gbogbo tẹ́ ẹ ṣe sáré rẹ̀ ẹ ṣe ní gold ẹ wá mọ̀kúta funfun ẹ dà sí ẹ wá kọ́lélé sáré lórí ẹ tún faná síbẹ̀ ẹ yá tó wọ́lọ́pàá náà bẹ́ẹ̀ tí wọ́n máa sọ jẹnẹrétọ̀ náà ẹ tún fà á bẹ́ẹ̀ omi ẹ̀rọ tí wọ́n máa múnú sáré náà ẹ rántí fà á bẹ́ẹ̀ o bẹ́ẹ̀dì tí ó fi sùn ẹ má ṣe mistake o ẹ bẹ́ẹ̀dì náà AC náà o ẹ gbé bẹ́ẹ̀ aṣọ asán dèdè rìn ìjà musulmi náà wàá ra tí wọ́n ma ṣe sàárè lọsọ sàárè mùsùlùmí ẹ gbọdọ rẹ èyí rẹ̀ sàárè mùsùlùmí èyí kọ́kọ́ sí là ní ìrántí bàbá wa aláàjì kìíní kan tó kí sọ inú tó yẹ òkú tí ó di ẹ bá regede tó kù yẹn bá jọta jẹ bàbá láyà inú bí àwọn sàárè olórí wọ́n tó fọ́ létí wọ́n tó dọ́ọ̀bù ìyá rẹ̀ pé lórí ibú o sì á máa gbádùn o rí òkúta funfun tí wọ́n kó síbi sàárè rẹ̀ tó bá sì lọ ṣèyàn wọ́n júyàn nù sálángá wọ́n kẹ̀ jù sálángá pé ẹ jù nù sálángá wàláhì ó sì jẹ́ ni ọlọ́run sálángá ọ̀wà di kéde fún ilé ìtajà iṣẹ́ eré tó ṣe nìkéṣe ibi tán sí á sìn nínú àṣepù wọ́n wà máa design sàárè mùsùlùmí náà wá fẹ́ máa ṣe rádaràda séwù kan wá ẹ wá ń ṣe sàárè séwù ẹ wá ń ṣe dáadáa àwọn èèyàn wá lọ ṣe kádùá bẹ́ẹ̀ wọ́n lọ tọrọ àdúrà wọ́n ń ṣàìsàn àdúrà orí ikú ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ̀ọ̀bá lánàá àkídà ìsìlámù mọ́ rárá mùsùlùmí tó bá ń ṣe bẹ́ẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ó dojúrú wájú ọlọ́ ó lè lówó lọ láyé o ó lè o ṣùgbọ́n tó bá di wájú ọlọ́run ọ̀rọ̀ rẹ̀ ọlọ́mọ̀sí alẹ́ tí ó jíyà ó torí náà àáfà nílùú tàwásúlù báyìí àtàwásúlù àṣìríkì yẹn lẹ́lẹ́kejì ẹlẹ́kẹta òun ni àtàwásúlù alimọ̀tálàfù fi ẹlẹ́kẹta yìí máa fẹ́ ká farabalẹ̀ ọ wà nínú nǹkan tí àwọn àáfàá mi máa ń sásábẹ́ rẹ̀ òun náà dé làlàyé tọ́pọ̀ táwọn àáfàá àtàlàyé ẹ̀ òun ni wíwà súnmọ́ lọ ọ̀dọ̀ ọlọ́run eléyìí tí yapa ẹnu wà ń bẹ̀ sẹ́yìnpá sọ pálá kọ̀ọ̀kọ́ ẹnu kò péyàn ṣe kí ni o ìyẹn dáa ẹlẹ́kejì alẹ́bọ̀lẹ̀ léyìn ẹnu kò pé mùsùlùmí ọ̀gbọ́dọ̀ ṣe kí ni o kò gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ ẹlẹ́kẹta ìyapa ẹnu wà ń bẹ̀ ìtumọ̀ ẹ̀ ni pé àwọn kan náà àwọn onímọ̀ wọn ló dáa àwọn kan náà àwọn onímọ̀ wọn ní ó ṣe kí ni o wọn ní ó dáa bóò làwọn oṣù wa mọ̀ bí tá a dùn sí ó dà bí ó dà òun náà ni pé wọ́n wọ̀ tàwa sùlù ilà Allahi ta'ala bí dàwátì là àǹbíyà wà sọ̀lìhìn àwọn já ìyìn àwọn hákì yìí àwọn hurumati yìí wal arjahu adamu jawazi yìí wal arjahu adamu jawazi bàbá mùsùlùmá mùrọ̀dù gẹ́gẹ́ ti yẹn jù ẹ̀ bàbá lélẹ̀ tí ìyá tó ká tó pé ìyá pa ẹnu wà ń bẹ́ẹ̀ ṣe é láwọn àfọ onímọ̀ al-insaf kúlà al-insaf wọ́n máa ń wà moderate torí pé islam èmi kí mo ní ìwọ kó ní ọlọ́run lónìí ibi táwọn àfọ onímọ̀ bá ti ya apá ẹnu ẹ jẹ́ ká sọ pé wọ́n fi mọ̀ ara wọn láàrin ṣùgbọ́n eléyìí ló ṣe kíni o ìlú fọkànbalẹ̀ ìlú dẹ̀tẹ̀ sùn ọ̀lọ́dọ̀ ọ̀lọ́ ẹlẹ́kẹta yìí òun ni ká fẹ́ ṣàdúrà <clears throat> àbá fẹ́ tọrọ nǹkan ká máa wá fi ọlá àwọn ànábì ọlọ́run tọrọ àbáwọn tá a rò pé ẹni rẹ ni wọ́n ọlọ́run ọlá ànábì wa Muhammad ọlá Muhammadu ọlá Abubakiri ọlá Umaru ọlá àbáwa ní ìsàlẹ̀ fáànù ọlá àbáwa lókè ansẹ̀tì ọlá àbáwa ní àárín àǹkárá ọlá alágẹ́nẹ́ka àwa ń fi ọlá àwọn ànábì ọlọ́run tọrọ àbá ń fọlá àwọn tá a rò pé ẹni rẹ ni wọ́n a fi ń tọrọ àbá ń fi iyì wọn tọrọ àbá ń fi àpọ́nlé wọn tọrọ àáfàá lélẹ́yìn náà èyí tó rinlẹ̀ jù ni pé ádámù jàwáàzì kò lẹ́tọ̀ọ́ ká máa fọlá àwọn tọrọ gbogbo àwọn tó sọ bẹ́ẹ̀ náà onímọ̀ ẹ̀rí wọn ò fẹsẹ̀ rinlẹ̀ sórí lọ́dọ̀ tí wọ́n ń bì jẹ́ sáré mú àdìsí rọ́ tán máa mú wá sórí lómi ọ̀rọ̀ kíwò òye yóò máa wá lágídí wàláì nígbà tí bàtà bá wà lóde ń gbà pé tẹ́lẹ̀ bá sọ̀rọ̀ yóò sá máa rẹ́rìn ìwọ tí kíwò òye ee eh, lórí ìfàwákìw rẹ kọ́ ọmọ akọrin kọ́ ọmọ gbowó òde súná ọmọ nǹkankan kọ́ ọmọ dàsọ́rọ́ ẹ̀sìn ìwọ tó ọmọ ń pa àdíìsì ọmọ tí jẹ́ múrísálù ọmọ tí jẹ́ dọ̀ífù ọmọ makutu ọmọ ma ọmọ dọ̀ífù ọmọ àdíìsì mu'addal ọmọ o rò pé ọ̀rọ̀ ìmọ̀ o rò pé ọ̀kẹ́ káfàwákìw ọ̀ka kọ́là sẹ́wù ìwọ náà ti asọ́rọ̀ ọmọ ẹja àfà láàrin àwọn afọ́jú láàrin àwọn òpè tẹ́jọ́ kóra yín kí tí

o ò ní máa tẹ̀síìrì o ò máa ń pa tàwíìdì o ò ní máa fíkìw o ò máa mọ̀sálàwùdà àdì o ò máa òṣùrùlù fíkì o ò máa kọ̀wáìdù fìkì yíyà o ò máa fùrúkù fìkì yíyà bàlágà rẹ ọ̀yanjú náwù rẹ gan òkòtọ̀ náà dárìn sọ́rùfù rẹ gan ní pírọ́blẹ́mù yà á máa lagídẹ́ tí ò lè kọ yàtọ̀ láàrin sípàtù mùsábà àti ismail mubalaga yà á máa lórí ọ̀rọ̀ kéwù yáà ní kẹta wá sàlúbì jáì fàyínà jáì dà láàsì àdìsítà máa ń lò ní o ànábì kan sọ pé wà láyà ànábì ọ̀sọ́ bẹ́ẹ̀ ẹni kó mú àdìsí wa ibo lẹ́ẹ̀tì rí kò lè rí máa sọ lẹ́nu ni mọ̀ọ́dúrù ni àdìsí rọ àgbélẹ̀rọ ni fabricated hadith distorted hadith ànábì ọ̀sọ́ bẹ́ẹ̀ wọ́n ní pàdé bí ẹ̀sán sọ pé ẹ máa fọlá mi tọrọ torí pọ́lá mi tóbi lọ́dọ̀ ọlọ́run wàláhì ọlá ànábì tóbi lọ́dọ̀ ọlọ́run àjiyàn ṣùgbọ́n ànábì ọ̀sọ́ àdínsì òun tó ọba lànàbì sọ ya mú wa ṣé Bukhari lọ́gbà wa ṣé Muslim ni sábù dáúdà ni ṣé Nasa'i ni ṣé Ibn Majah ni ṣé Tirimizi ni ṣé Bayaki ni ṣé Ibn Hibani ni ṣé dáìlà mi lọ́gbà wa ta lọ́gbà àdínsì yẹn wa ṣé mọ́mọ́ Ahmadu lọ́gbà wa ṣé mọ́mọ́ Ṣàfi lọ́gbà wa ṣé ọ̀wá jáwò kí ni ìsìnàdù ẹ̀ sádìsì ńlá láàfíà sódọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam àwọn wo lọ́wọ́ àánú àwọn tó gbà wá ànábì ò sọ bẹ́ẹ̀ o ànábì ò sọ láyé pé ẹ fọ láàmì tọrọ torí pọ́ láàmì tóbi ànábì ò sọ bẹ́ẹ̀ kódà ń tà àtúndì nípa ànábì sọ báwọn sàbẹ pé fẹ́ sọ mí digbákejì ọlọ́run ni kúlímọ́ṣá Allahu fakọ̀t tọ́lọ́run bá fẹ́ nìkan ni ẹ mọ̀ sọ pé tọ́lọ́run bá fẹ́ tí wà ànábì náà bá fẹ́ ẹ má fọlá tọrọ ohun tànàbí kan sọ fáwọn sàbẹ nìyẹn níbo ti ohun tọrọ ànàbí lọ́lá o má mistake o ìwọ kọ́ sọ yàn fún wa o ànàbí lọ́lá kódà ọlá tí wọ ọmọ ni àtún sọ fún ọ tí àtọ́tò ká á sọ fún ọ tó o bá fẹ́ràn pànàbí àsàlà ọlọ́lá lọ́ka jàláwù ẹ lọ́ka àwọn ń ẹ jẹ́ ìmú díẹ̀ wà ń bẹ̀ alákọ̀ọ́kọ́ ní tàbí àṣàrà fi lọ́la ni pé kò síjọ́ tẹ́ ẹ fẹ́ pè wọ́n láyé ẹ wo ìbàdàn yìí lásán mọ́sálásí ti ń bẹ nìbàdàn thousands ni ìbàdàn mọ́sálásí ti ń bẹ nìbàdàn yìí kìí ṣe mọ́sálásí five thousand ama wọ́n á dẹ̀ pèrò láwọn mọ́sálásí yẹn lẹ́ẹ̀márùn ní kíni o ojúmọ́ tó bá ti wá ń pèrò lọ kí wọ́n wà wí ashhadu anna muhammad rasulullah So kọ tèmi náà dá ń bẹ̀ wọn ó kọ ta náà dá anábì àwọn sálà wọn wà wíbẹ̀ lẹ́ẹ̀márùn tans iye mọ́sálásí tó wà ń bàdàn kátó wá sọ Ọ̀yọ́ state kátó wá sọ Ṣakí kátó wá sọ Ṣẹ̀yìn kátó sọ Ọ̀yọ́ kátó sọ Ògbómọ̀ṣọ́ kátó sọ gbọọra kátó sọ Èrúwà kátó sọ Kìṣí kátó sọ àgọ́ ààrẹ kátó sọ gbogbo ẹ̀ kátó wá sọ ẹ kú ọlọ́yọ̀ ṣe ẹ bọ́ sẹ́kù ẹ bọ́ sí Ògùn ẹ bọ́ sọ́ṣun ẹ bọ́ sí ilẹ̀ Haúsá ẹ bọ́ sílẹ̀ Ìgbò kátó wá sọ àwọn ìlú bíi Saudi tó jẹ́ pé Saudi almost hundred percent Muslims ni wọ́n kátó wá sọ Amẹ́ríkà kan tó jẹ́ pé wọ́n ń pèrò nínú láì mọye mọ́sálásí lamẹ́ríkà ẹ wá wòye àṣeádùn anna Muhammadu rasulullah síwọ lólórí tánàbí bẹ́ẹ̀ wọn anábì lọ́la wàláì ọlọ́lá kò ní ọfọ ibi tí ànábì ti lọ́la sallallahu alaihi wasallam ìwọ tó o bá ṣe àtàyà tó o bá dákun ànábì àtàyà rẹ ọ̀nà láàfíà asalaamu aleyka ayu anabi wa rahmatulah barakatu asalaamu aleyna ibadillah sọ̀rọ̀. ìyẹn nìkan tó kọ ìwọ tó o bá kírun èyí tó lè dúró àwọn àfáàní pé tó yẹ báyìí sọlátù pàápàá jílísàtúlẹ̀ àfi ìjókòó kan lẹ́yìn tá a fi ṣe àtàyà ìjókòó kíni o ìjókòó kan tá a fi ṣe àtàyà wọ́n fẹ́ ká ṣe tashahud ká ṣe sọ̀látù ibrahimiya ẹ wá wọ́n sọ̀látù ibrahimiya tá a ṣe Allahumma salli ala bẹ́ẹ̀ báyìí sọ̀látù lìfàátì láàrin inú rẹ̀ bàjẹ́ sọ̀látù lè fa ó lè rádìsì tó tó sọ̀látù lè fa ti láàrin yẹn sọ̀látù Ibrahimiyya ni Allahumma salli ala Muhammad wa ala ali Muhammad kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim innaka hamidun majid wa barik ala Muhammad wa ala ali Muhammad so kọ tèmi náà dá mẹ́wọ̀n ó kọta náà dá mẹ́wọ̀n jẹ́mọ́ ó kọ anábì wa Muhammad sọ̀rọ̀ anábì ọ̀wà lọ́la wà ọlọ́la sórí tí ó gbọ́ láwọn kọlọ ọla èmi àti àfàwọn kan sàbọ̀àtún yòdìlù kùmọ̀lọ́ yàwó mọ̀ làdìlà yìí làdìlù àwọn méje kan wà lábẹ́ alara abẹ́ ìbòjì ọlọ́run ọlọ́run àti yan wà gbogbo ayé tó wà ní wàhálà òòrùn ọmọ pa àwọn èèyàn ogún ogun àwọn èèyàn ẹlòmíì lọ àwà wà ní wàhálà ẹni tí ó lè kọ́kọ́ sí pẹ̀njọ́ náà àṣà à ń yẹ̀bọ̀ àṣàkàrọ̀ mahmuda ìjọ tọ́lọ́wọ́ wà lónìí yẹn Allahumma rabba hadhihi da'wati tamma wa salati l-qa'ima àti muhammadanil wasilata wàsílà náà nù anábìjọ́ òun lẹ́ni náà tí ó lè lọ bọ́lọ̀ sọ̀rọ̀ ní máa jẹ́ kí máa wọ àwọn dìdìrìn tán tara àwọn ẹ̀jẹ̀ wà lẹ́yìn jésù padà bọ̀ o sórí jésù padà bọ̀ mọ́sálásí la ti sọ yìí tí jésù bá padà wá wàláì kò ní wá as a christian he is coming as a muslim ara ṣẹ́ tí jésù ó ṣe tọ́ ọ̀bà mọ̀ gbogbo àgbélébùrọ̀ yín tẹ̀ ń gbé kọ́run jésù ó destroy rẹ̀ dànù jésù ó destroy àgbélébù jésù ó sì wá gẹ́gẹ́ bí mùsùlùmí ni yóò sì kú naturally jésù ò kú ẹ bá ní jésù kú ọ́n parọ́ ni wọ́n gbé lọ ọ̀dọ̀ ọlọ́run ni ó sì ń padà bọ̀ wálé ayé tó bá sì padà wá ọ́n padà wá as a muslim ni jésù he was never a christian lọ́ọ̀ka báìbù ẹ̀ dáadáa ibi tán ti kírun wà ní bíbélì tí ọ̀bà yí ọ wá á fi hàn ní bíbélì àlùwàlà ń bẹ́nu bíbélì láwàní láwàní tá à ń wé táwọn àáfàá máa ń wé lọ́ọ̀ka ìsìkẹ́ẹ̀lì dáadáa kódà aṣọ ẹ̀yẹ ní bíbélì pé láwàní obìnrin tí ọba ti lè borí ẹ̀ bíbélì ni ọ farí ni kọ́ọ̀fẹ́ kan di wèrè ká máa sá kó o so ní kodoro ọ̀dà àwọn kátólíìkì tí wọ́n ń lò jáàbù ó ní òrìnú bíbélì wọ́n ń bẹ̀rù bíbélì ìjáàbù kátólíìkì ń bẹ̀rù bíbélì ìwọ́lọ́kẹ̀ ń lò fẹ́nu tó ń ṣe jẹ́rìí kì kó o lò jáàbù rúwé táwọn ẹlẹ́yà ń lò nǹkan bíbélì sọ̀pọ̀tì ẹ̀ kọ̀kẹ́ yí ọ ni fọ́tò jésù tẹ́ máa fi hàn ṣe mo nírun gbẹ̀ ìwọ òsè dárun gbẹ̀ sí fọ́tò jésù rọ́tẹ́ fi hàn wá kìí ṣe fọ́tò jésù fọ́tò èkó kan tó ṣe fíìmù láyé ìjọ ni o ṣùgbọ́n fọ́tò ó nírun gbẹ̀ àbí ò nírun gbẹ̀ mẹ́rí ìyá jésù tẹ́ máa fi hàn ṣe kò borí só sírílẹ̀ bí wọ́n ṣe ń sírílẹ̀ rírẹ́ fúrẹ́dì àti kínẹ́sì ṣe máa ń sílẹ̀ ṣé bí ìyá mẹ́rí mẹ́rí ṣe máa ń sírílẹ̀ nìyẹn ṣe bẹ́ẹ̀ yìí náà lọ Jerusalem ẹ̀rí níjọ́ náà lọ́n ké jésù ní jesus is our saviour ìsàwà kìíní kan jésù gangan fúnra ànábì wa ìsá alẹ́ ìsọ̀lá àwọn èmi nífẹ̀ẹ́ jésù jù ọ lọ ìwọ tó ń pẹ́rẹ́ kírísítẹ́nì o ò nífẹ̀ẹ́ jésù tó mi èmi tún sọ pé alẹ́ ìsọ̀lá ṣé wọ́n máa ń ṣàdúrà fún jésù ni èmi tún ṣàdúrà fún pé kíkì ọlọ́run lọ máa bá ṣé wọ́n máa ń ṣàdúrà fún jésù ọwá ló nífẹ̀ẹ́ o ò nífẹ̀ẹ́ jésù kankan jésù ọ̀tà pọ̀ gbogbo ànábì ọlọ́run kò sẹ́ni tí ò lọ́wájú ọlọ́run àfànábì wa Muhammad sallallahu alaihi wasallam jésù kò ní lọ́wájú ọlọ́run a lọ bá jésù a lọ bá nù a lọ bá dámọ̀ a lọ bá musa gbogbo wọn wọn mọ̀ ní nafsi nafsi nafsi ẹ̀mí mi ẹ̀mí mi ẹ̀mí mi lónìí yorùbá òní tí náà bá jó ni jọ́mọ ẹni tààrẹ ni làákọ́ yanjú àwọn ànábì ọlọ́run nafsi nafsi nafsi ni wọ́n máa wí anábì wọn sọ̀tọ̀ náà pé ùmọ́tí ùmọ́tí ùmọ́tí àwọn ìjọ mi àwọn ìjọ mi jọ́ máa wí sallallahu alaihi wasallam ṣé wọ́n lọ wá lọ́lá ń jọ náà anábì ni ó wà lọ́wájú ọlọ́run yóò wà forí kalẹ̀ òun náà tún ní sọ pé àyà gbangba ntọ́lọ́run nífẹ̀ẹ́ sí ju anábì náà forí kalẹ̀ yóò mọ̀ sí náà fìlà ọlọ́run àní fara sáka ìwà anábì gbórí rẹ̀ ńlẹ̀ is altuutọ̀ ntọ́ ọba fẹ́ lónìí béèrè wáṣọ àtúnṣàfà sípẹ̀ àgbàpẹ̀ rẹ̀ sọlọ́lá anábì lọ́lá àbí ọ̀lọ́lá sọ wá ní ọ̀fọ̀ lóòrùn tọrọ kò ní òfin tọrọ àdíìsì rọlẹ̀ ń gbé kí tàwásà lúbi jáyí fàyínà jáyí ń dà láyí alvin ànábì ní ẹmọ ẹ̀fọ́ láàmì tọrọ torípọ́ láàmì tóbi àní ò tóbi títọ́ bá wá tóbi ìwọ wọn ní kó òfin tọrọ ibi tí ọlá rẹ̀ tóbi díẹ̀ lásán bẹ̀ yẹn ọlá yẹn tóbi pọ̀ kódà téèyàn bá tún ṣe àṣàlàátù fún arápọ́lá rẹ̀ tó tóbi díẹ̀ tó sọ̀mí fún ọ máa ń sọ́lá aláyà sọ́lá àtà sọ́lá lọ́wọ́ àlẹ́ ìbí àṣàrà ẹ ń bá kan fáwọn ẹbí wa ní ọ̀sálà ọlọ́run nìkan dá mẹ́wàá padà fún tó o bá ṣe mẹ́wàá hundred mọ́ ọ̀dà padà fún ta ni ọ̀dà padà àwọn mọ̀lẹ́kà tó lórí dèmí àti ẹ lọ anábì lọ́la wà láì ọlọ́lá tọ́pọ̀ kọ̀ wá ní ọ̀fọ̀ láǹ tọrọ ọlá rẹ̀ ìwọ kọ́ wọn ní òfin tọrọ tó ti gbọ́ èyí fọlá tọrọ tó nílẹ̀ dùn nìyẹn èyí sì fọlá àwọn ọlọ́run wọlá musa wọlá isa tó ọba ọba àwa ń ṣàlàyé tó wà tí mò ń sọ ìtí àkàlà gbé wájú lẹ́yìn tí àtà gbé wájú àwọn tí àmì tó wà tá a tán ní tó yẹ pé òdodo lọ́ba fẹ́ mọ̀ pẹ̀lú àṣọlọ àwọn àgbé tí àwà fún ọ sọ̀mọ̀ iṣẹ́ ara iṣẹ́ tiwa nìyẹn kára àsìkè tí bá a sì fi ń tolé àníṣẹ́ ìmẹ̀jú káàkà náà lọ fàlílẹ̀ làánù so yìí nìsín àwọn ètò òrìrí àtún ọ̀dà fún wọn tó kó wá fa àwọn àfihàn pé bó ṣe wà náà bó ṣe wà náà rè ó fi àwọn pètà wá sàlúbìjà ìwọ náà àṣà mẹ́tọ́ ọ̀pọ̀ fọ àdìsà wá sàlúbìjà ìlọ wábi tó ti rí wa bóyá ní Bukhari ló ti dàbí mùsùlùmí kí wọn náà wá fi mọ̀ bóyá sàdíìsì ni kí sàdíìsì ọ̀rọ̀ ọ̀rọ̀ lásán tí ọ̀fẹ́ sẹ̀rẹ̀ lẹ́ni níparí baba Mustapha muradu subuhi baba ní ṣùgbọ́n yẹjúùsù tabarruk bidhati nabi sallam wa athari yìí láàkìn wàkọ̀dín kọ́tọ̀ àdáálíká bí mọ́tí sallallahu alaihi wasallam baba ní bàtà nàbí àsàlàm wà láyé ṣẹ̀rí àyọ̀ǹda àwọn tó ní í ṣe ànábì gangan fún rẹ̀ a lè fi wá lùbáríkà àbáwọn orí pa ànábì bí itọ́ ànábì bí orí tó ànábì ìsàlùwàlàkù bí ìbàtà ànábì gbogbo tọrọ mọ ànábì a lè fi wá lùbáríkà níjọ́ tànábì wà láyé ló fi jẹ́ pé ànábì ọ̀sán làwọn sàábé wọn a máa fẹ́ fara kàn wọn a máa fẹ́ kọ́ ẹ̀kọ́ mi àdìgbò àìsàlùwàlà lò gbogbo eléyìí ọ̀nọ́mà nígbà tánàbí wà láàyè ṣùgbọ́n lẹ́yìn bó ti kú torí pé gbogbo àwọn orípa ànábì kódà irun irun irun gágárún ka ànábì sàbí tọ́tọ́jú ẹ̀ wà tọ́tọ́jú gágárún ànábì báyìí torí wọn mọ pàtàkì ẹ̀ ànábì ọlọ́run ni ṣùgbọ́n ju ànábì ti kú tí gbogbo àwọn orípa rẹ̀ náà ti kó ti ń lọ ẹnìkan kọ́ mọ́ fi wá lùbáríkà kọ́ bá sọ pé táwọn sàbí sọ fànàbì ẹ̀yin ọmọ kí òmìnira ẹ̀ lè sí pé mi àfa yín àbẹ́yìn mòrí wé sànàbí sótìyé ànàbí ọlọ́run ti lọ ọlọ́run bá yóò sàánú wa bàbá níwà láàyè jews alálàájà léè tó nílẹ̀ jù eléyìí ọ̀tọ̀ wọn lẹ́yìn ìgbà tí kíni o ànàbí àsàlá ti kú <coughs> bàbá níbà kan náà àtàbárùkù bìgẹ́rì lábì dáàtì wà láàfáàrí ní ádámì wùrúdì àdẹ̀lílì sọ̀hìn ìbìjàwáàzì lẹ́yìn ànàbí náà gbogbo ẹ̀dá yòókù a fi wọ́n wá lùbáríkà ká máa fi wọ́n ṣe tàbárù púpà fún wọn wá lùbáríkà àbáwọn orípa wọn kí sèwò kan náà wá tutọ́lẹ̀ káwọn gọ̀rọ̀gọ̀rọ̀ yìí náà nú àwọn ọmọ ẹ̀yìn káwọn náà wá máa jà sí tọ́ sẹ́wò pé ah èmi ní ìfọwọ́ra tọ́ sẹ́wò àlùbáríkà wà níbi tọ́ sẹ́wò ọlọ́run jẹ ọgbọ́n o só ti yé ibi oko mú mi wọ́n mú wọn lẹ́rú tí wọ́n wà tẹ́ táyé parẹ́ nu àbẹ́ wá ń jà sí pé ah bàtà sẹ́wò rè jẹ́mi náà gé díẹ̀ bẹ́ẹ̀ ah aṣọ sẹ́wò rè jẹ́ sáré ge bí ìkan náà àwọn ẹni ọlọ́run tó kún lẹ̀ Yorùbá wọ́n láwọn yàrá wọ́n gbẹ́ yàrá wọn sáré iná bá sáré gé aṣọ òkú rẹ̀ wọ́n sáré aṣọ tábí sí ah aṣọ tábí sí bàbá wọn bá omi ìwẹ́ rẹ̀ làwọn kan bá sáré òkè omi <laughs> tán ìwẹ́ òkú wọ́n bá tó ń jà sí ọlọ́run jẹ́ wọn gbọ́n oko wọn lẹ́rù lẹ́lòmíì sí wà dìsẹ̀ kọ́lọ́run láàánú wa lójú. bàbá nígbà kan náà arúkọ já ìzà bìṣẹ́rìtì àǹtẹ̀kùnà bìkàlámì làárọ̀bì ibi láti wá bẹ̀rẹ̀ tó bá di ìjọ mẹ́jọ nígbà láì tààlà àwọn tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ rúkìá à ń pe àwọn nǹkan kan wújẹ́wújẹ́ lẹ́nu láwọn tó súnmọ́ tá a lè fi wé bí ọ̀fọ̀ lọ́dọ̀ tí wá ń bì so gbogbo àwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú ẹ̀tọ́ yẹ ká gbọ́yé èwo ló bá ṣẹ̀rí àmọ́ ni ó bá ṣẹ̀rí àmọ́ a máa yanjú ẹ̀ tó bá di ọjọ́ mẹ́jọ abẹ́lẹ̀ wọn bá ti àgbọ́ ìtọ́lọ́ jẹ́ kó wúlò fún wa sí wa lọ́mọ àdìjẹ́nu wọn ṣe wa lọ́mọ àná ọlá alákòólọ́ wà láàkó wata ilà abiláyé láàrin yìí làwọn